ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ro mí pin hmm, gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngẹ̀dìndẹ̀ àwọn kan wà tí wọ́n ní five thousand followers lónìí báwo ló ṣe fẹ́ ṣe é o ọ̀nà wo ló fẹ́ gbé gbà báwo ló ṣe fẹ́ tètè mókè ẹ wá bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn tó dúró tì mí ṣé kí n máa dárúkọ ni <laughs> má jẹ́ dárúkọ nísìn kéńgé kéńgé kéńgé kéèké hey nígbà tó wò monetization mi bá dé ah mo mọ àwọn tá a jọ máa jẹ́ mo mọ àwọn tí mo máa fún mo mọ àwọn tí màá pín in fún ah ó ti sọ zọ zọ zọ zọ zọ this one ah ó lè dùn mọ́ mi gbọ̀gbọ̀gbọ̀ <laughs> yèyé o ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn tó dúró tì mí ah very amo ọmọ nìyẹn lọ́jọ́ gbogbo ọmọ máa ní ó ọmọ títí àǹkè máa ní olówó orí mi ni àsùbàjẹ́ oníkan ẹ láéláé ṣe bí mary ni mo ń ké sí ṣáma dágọjọgọjọ gbogbo ara ni mo fi kí ẹ o mary mary àmọ ọmọ ni tọmọ tèmi tí à ń ké lọ́jọ́ gbogbo ni gẹgẹgẹ ṣé kí n máa darúkọ lọ ni ẹ bá mi kí bọ́dà bàdé jọ ẹ bá mi kí àwọn títí à ń kè é àwọn tó dúró tì mí o ẹ wá bá mi dúpẹ́ lọ́wọ́ prince prince prince gẹ́ngẹ́ngẹ́ gẹ́ngẹ́ngẹ́ àwọn tó dúró tì mí tí wọ́n yẹsẹ̀ tí wọ́n mísẹ̀ tí wọ́n ò wó pé jọ́wọ́ ló máa tó dáa ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ prince prince prince prince adétọ́nà adétọ́nà máa gbóhùn lẹ́nu mi gangan gangan ní gbogbo ara ni mo fi kí ọ ah, kẹ́gẹ́ntì kẹ́gẹ́ntì ẹ̀ẹ́n mo kàn ń kọrin ẹ̀ bá mi ṣe lọ́mà ah, ẹ máa kọ́mẹ̀ntì kí máa wò today is for celebration <laughs> topic ti change ó ti change ó ti change mm-hmm. máa gbọ́rọ̀ yàwùyàwù wà ń dọ́ mi gbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ngbẹ́ng gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ gbẹ̀ngbẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́dì gẹ́ngbẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́dì gbẹ̀ngbẹ̀ gẹ́gẹ́ káì ẹ tún bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn obìnrin tó wà níbẹ̀ ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn ọkùnrin gẹ́gẹ́gẹ́gẹ́ gbẹ̀ngbẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ mo ní kí n sáré lọ sọ́dọ̀ ọmọ mi lọ́fẹ̀ẹ́ tí ó ọmọ mi tèmi dáadáa lọ́jọ́ gbogbo gbogbo ìgbà ló máa ń dá mi lọ́rùn gbogbo ìgbà ló máa ń ṣe mí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ a máa sọ wípé mọ̀mí tí a ń ké dáadáa ni màmá ni màmá tẹ̀mí gẹ́ndì gẹ́ndì gẹ́ngẹ́ gẹ́ngẹ́gẹ́ngẹ́ gẹ́ndì gẹ́ndì gẹ́gẹ́ omi àbíbá àtẹ̀kúrọ̀lẹ̀ ah I am so so so happy hey the happiest day of my life today is seventeen or sixteen. Let me check. 17 Ah. 17 July 17. <laughs> Ọjọ́ mẹ́ni gbàgbé. Eh? Aya aya aya aya tí a gé aya aya aya aya tí a gé ọyọ ọyọ ọyọ. Nonsense guy ni mi o. Ọlọ́run bá gbọ́. Ọlọ́run bá gbọ́ nonsense woman. Very soon fifty five ọlọ́run wá ń gbọ́ nínú ọ̀sẹ̀ tá a wà yìí eh, gẹ́ngẹ́ngẹ́ kóṣù yìí tó parí a máa ṣe seventy k lágbára Olódùmarè ọba <coughs> gẹ́gẹ́gẹ́ngẹ́ pàmpá a pàmpàmpà <laughs> dandandan tadadada tadadada da da da da da da. My wife said you will play for her on her sister's wedding. Tíyàwó <laughs> yín wò mí ni. Ẹ jẹ́ kí n fi pápápá kí n ṣeré lọ sọ́dọ̀ àwọn mọ̀mọ́ tèmi mọ̀mọ́ tí ó ń kè é. Lovet ó yá máa jó síbi tó ń wẹ́ pẹ́. Gbẹ̀ngbẹ̀dín kẹ̀kẹ̀kẹ̀ máa jó síbi tòun ẹ nígbà tó yáwó lọ́wọ́ máa mẹ́nìkan máa jó síbi tòun ẹ ó yá ẹ jẹ́ kí n ṣe ní pápápá mọ́mí adé ní mọ́mí adé mọ́mí Adéníyì màmá ti tí à ń ké nìyẹn màmá sàlẹ̀ tí à ń ké màmá dáadáa olóríire màmá tó máa ń fẹ́ mi ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ ayé mi o màmá tó máa ń ṣe kinní yẹn fún mi óyá ṣe kinní yẹn fún mi ṣe kinní yẹn fún mi gẹ́gẹ́ gẹ́gẹ́ gbẹ̀ngbẹ̀ gidigidi gẹ́gẹ́ tíngán gẹ́ngẹ́ gidigidi ẹ bá mi jó àbí. we have said this afternoon that by the end of this by the ending by ah good afternoon that by ending we are we we have seventy followers yes seventy k sure you, seventy ni sure you, seventy sí hundred gbẹ́ni ọlọ́run má dáwọ́ share duro ọlọ́run mo bẹ̀ ọlọ́run ni o bí mo ṣe ń yọ̀ lórí fifty k ní wákàtí yìí ọlọ́run má dáwọ́ rẹ dúró jẹ́ kó máa kọ̀ntínú ọlọ́run bá mi sọ tí à ń kéde ńlá jẹ́ kó la àgbáyé já tí à ń ké ó yá máa tẹ̀síwájú máa ṣe rere lọ látòrí fifty wọ́n <laughs> mi hello mommy. gẹ́ngẹ́ngì gẹ́ngẹ́ngì. sísè mi tí a ń ké kí ló ṣe yí tẹ̀lé dúpẹ́. gẹ́ngẹ́ngẹ́ngẹ́. ọ̀pẹ̀lọpẹ̀ rẹ. gẹ́ngẹ́ngẹ́. ọ̀pẹ̀lọpẹ̀ rẹ o bàbá. gẹ́ngẹ́ngẹ́. ayé ìbá lọ́pẹ́ rẹ o. ẹ̀yin nìkan ló yé. èmi nìkan ni o. kò lè yé ẹnì kankan. bẹ́ẹ̀ ni màá mi. ìdí tí ẹ fi yin bàbá. ọlọ́run nìkan ló yé. èmi nìkan ló yé. àkọ́kọ́ àmúyìnwá o bàbá gbọ́ pẹ́ ọpẹ́ sà. gẹ́gẹ́ ni gẹ́gẹ́ ni gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ dìgẹ́. àmọ́ pé wá àmú ìwé o gbọ́ pẹ́. bàbá gbọ́ pẹ́ sà. gẹ́gẹ́gẹ́gẹ́ <laughs> ó yá gbọ́ pẹ́ wá gbàyìí wá gẹ́gẹ́ wá. <laughs> gbọ̀pẹ́ Give you all the glory. We give, you all honor. We give you all the glory. We give you honor you Jesus. ẹ̀yin lẹ ṣe yìí. ẹ̀yin ni ọlọ́run ọlọ́run ni ọlọ́run ni. ẹ̀yin lẹ ṣe yìí o. òun ni o òun ni òun ni òun ni. ayérayé ọlọ́run ìyanu. òun nìkan ni o. ọlọ́run nìkan ni. òun ni o òun ni òun ni. bàbá ní kàkàrẹ́ olúwa. ilẹ̀ aṣú ìyàwó lórí ayé wa o ilé aṣú ilé amọ̀. ní kàkàrí bàbá o. ilé aṣú ilé amọ̀. lórí ayé tí à ń ké o. ilé aṣú ilé amọ̀. olúwa ìṣe o. ah ọlọ́run ìṣe ọlọ́run ìṣe àdúpẹ́ agbórúkọ ọlọ́run ga. ọlọ́run ẹ ṣé congratulations <laughs> congratulations. ọlọ́run ẹ ṣé àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ olúwa ẹ ṣé àlékún oore o àmì o jésù ni mo bá yín tọrọ lọ́wọ́ ọlọ́run o àmì jésù àmì o jésù bí a ah. ṣe wí yẹn náà ló máa rí o àmì o bó ṣe tó délẹ̀ seventy eighty k. amen amen. ọlọ́run ti gbó ó ti gbóhùn ẹ̀bẹ̀ wa o. amen amen. àwọn ẹlẹ́yìn nítorí pé ìníkẹ́ni ṣèmíràn lọ́lọ́run wa. bẹ́ẹ̀ ni. tó bá ṣe nǹkan fún wa tá a bá tún yìn á tún ṣe mọ́ mọ́ mọ́ àmọ́. Bẹ́ẹ̀ ni àdúpẹ́ ibi tí ọlọ́run ṣe dé. olúwa ẹ ṣé o. lórí fífítì yìí bàbá ẹgbọ́pẹ́ wa ẹgbà yín wa ẹgbọ́pẹ́ wa gbà yín wa gbọ́pẹ́ wa ẹgbọ́pẹ́ wa gbọ́pẹ́ wa yàgbà yín wa gbọ́pẹ́ wa. <laughs> congratulations. thank you so much thank you so much. àmì ẹgbẹ́ bá mi pè wọlé amen amen. ọ̀rọ̀ ẹjẹ́ a máa bẹ́tò lọ. <laughs> ẹ ṣe mà. ṣé mo kọrin dáadáa ṣá. mọ́mí you are too much mwẹ̀ mwẹ̀ mwẹ̀ mwẹ̀ you are too much. <laughs> ẹ ṣe màámi. Ah, thank you so much tí n bá ní kí n bẹ̀rẹ̀ sí ní dárúkọ. oh mo mọ àwọn tó dúró mo mọ àwọn tó lọ. <laughs> mo mọ àwọn tó dúró mo ní mo mọ àwọn tó lọ mo mọ àwọn tó ní kí ló ń ṣe o kí ló ń ṣe táráyé ò gbọ́ ohun ohun tí à ń ké kábíyèsí ìwọ nìkan ni <laughs> ọlọ́run ó ṣe o <laughs> if you want to learn how to create content contact me me i pay ẹgbẹ́ yá mi lóyìnbó I paid for my dues àbí kí man máa ń sọ lóyìnbó ẹ mo sanwó mo jaya. wọ́n mi mo I ah I paid I suffered for it I sacrificed everything <laughs> T and K fifty k without buying followers without <laughs> thank you God. ẹ̀yin nìkan ni ọlọ́run ẹ̀yin nìkan ni ẹ̀yin nìkan ni bàbá sàlẹ̀ tí à ń kí hello sir. congratulations ma o. thank you so much. níwájú wájú báyìí láyé tí à ń ké. amen. inú mi dùn aláìmọ̀ jójójójó orí ah Ọlọ́run a ti máa celebrate hundred ju bẹ́ẹ̀ yẹn lọ iwájú ẹgbẹ́ àmàlà amen amen amen amen. Amen. Amen. Olúwo ṣé o, Olúwo ṣé o. Ah, Mr. Badejo, thank you so, so much. Mr. Badejo, thank you so much. Thank you so much. Thank you. Ah, Ọlọ́run ṣé o. Kò easy o. Láti rí láti rí one thousand followers kò easy. How much more fifty k? <laughs> Ah, Olúwa ẹ ṣé o. Hello, sir. <laughs> àwọn náà wà ní àṣẹlẹbẹ̀tì àṣepọ̀ ají lọ́wọ́. ẹ ṣe fàájì àwọn àṣẹlẹbẹ̀tì ẹ̀ lẹ́nìí ṣáàní ó ṣú ọ̀jù ó ṣú ọ̀jù ó ṣú ọ̀jù. <laughs> thank you amen. Ah. Go easy go easy go easy. ìgbà rántí bíi two months or three months ago tá a ṣe wà ní ojúkọ bíi four thousand yẹn inú mi máa ń bàjẹ́ ń dáhùn yẹn. bẹ́ẹ̀ ni. ìdìbò tọ́lọ́ ti wá ké láti di last month sí last two months báyìí sí. under one month a dẹ̀ ní forty five thousand under one month. ọlọ́run ọlọ́run ni amen amen. fifty one gan bí wọ́n from now to àárọ̀ ọ̀la. fifty one gan máa pé láàárọ̀ ọ̀la oṣù still counting ni ó ti ń lọ still counting fifty èmi òjò mi lójú pé mo gbé dábàá àwọn fifty lébi ó pẹ́ ju àárọ̀ la máa wọ fifty. Ah! ọlọ́run ṣe o ọlọ́run ṣe o ọlọ́run ṣe o ọlọ́run ṣe o. mo sọ fún ipa mẹ́rin mo ní kébè mo ní ṣé ọkùnrin mark ṣe ó ṣe mistake ni because bí kìíní ṣe ń múùbù gan-an ó jákàlè ìdìbò mi. ṣé wọ́n pé mo máa ń sọ kíní kan pé tí ṣé wọ́n pé mo máa ń sọ pé tí máàkì ẹ wọ́n pé mo máa ń sọ pé tí máàkì bá fi lè gbé péèjì èèyàn tó bá bẹ̀rẹ̀ sí ní distribute ẹ̀ á dàbí pé èèyàn ṣoògùn followers ni. ọlọ́run bá ń gbọ́. wẹ́ẹ̀ bó máa ń sọ dáadáa <laughs> ọlọ́run ẹ̀ ṣe o ọlọ́run ẹ̀ ṣe o. ìwé tó yẹ ń gbéra bọ ojú ajá wà lọ. ọlọ́run ọlọ́run. inú ìjẹun ti ajá bọ́ báyìí fi ẹ́ sí ilé ìyẹn sí ẹ́ sì ti gbéra. <laughs> Ah, ọlọ́run ẹ ṣé o ọlọ́run ẹ ṣé o. ibi tẹ́ kí bá ti ń sáré hàn bí aláya ajáre. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ah, ẹ ṣé ọlọ́run o ọlọ́run ẹ ṣé o ọlọ́run ẹ ṣé o. Ah, peter badijọ I want to say a big thank you. Thank you so so much. Thank you. Okay, sir thank you for being there thank you for standing by tí à ń ké ẹ wo mi lè ká tán ẹ ṣe gan ẹ kú gbogbo gbà gbogbo mi mi kì í yọjú sí yín whatsapp ẹ̀kọ̀ọ̀kan ni ṣùgbọ́n ẹ dibẹ̀ yẹn mú gbigbe ẹ̀yà àti prince ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore mo mọ̀ ọ́ lóore ẹ wo program ni ó ti wà lẹ́gbẹ̀ẹ́ kan i will bring it back later later not today again ẹ ṣe gan mo dúpẹ́ o mo mọ̀ ọ́ lóore o mo mọ̀ ọ́ lóore o mo mọ̀ ọ́ lóore o mo mọ̀ ọ́ lóore o mo mọ̀ ọ́ lóore ẹ ṣé mo dúpẹ́ prince ah <laughs> prince ibi tẹ́ fi ń bàbá ibi tẹ́ fi ń bàbá ibi tẹ́ fi ń bàbá èṣù kò ní bàbẹ jẹ́ ibi tẹ́ fi ń bàbá ibi tẹ́ fi ń àdáni wáyé ibi tẹ́ fi ń bàbá èṣù kò ní bàbẹ̀ jẹ́ bó ṣòwò lẹ fi ń bàbá bó lẹ fi ń bàbá bòjáyà lẹ fi ń bàbá torí pé mi ò mọ nǹkan tẹ́ fi ń wọn ọlọ́run tó fi ń pa yín mọ́ hmm. èṣù kò ní bàbẹ̀ jẹ́ gbogbo ibi tóun tẹ bá ti ń gbà wọn ọlọ́run ọmọ aráyé ò ní ba bẹ̀jẹ́ lórúkọ jésù èṣù tí ń ṣe ọ̀tá ẹ̀mí ò ní ba ibẹ̀ jẹ́ gbogbo ìgbà tẹ bá pe ọlọ́run tẹ bá pè lẹ́ẹ̀kan á lóhùn nígbà igba gbogbo ìgbà tẹ bá gbójú sókè fún àánú ọlọ́run àánú á dìde fún yín lórúkọ jésù igbó ìgbà tẹ bá nawọ́ ìrànlọ́wọ́ pọ̀ ọlọ́run jọ̀ọ́ báwo ni mo ṣe fẹ́ ṣe ṣe àánú àdẹ̀ dìde fún yín lágbára lọ́wọ́ ọlọ́run ibi tẹ́ ẹ̀rọ kan re sí ọlọ́run aláàánú á ṣe rere fún yín lórúkọ jésù ọ̀nà ayọ̀ máa là fún yín prince ọ̀nà ayọ̀ máa là fún yín bùràbádéjọ mò ń rí yín inú mi tẹ̀ ń dùn mò ń rí yín inú mi dùn ẹ̀ ń dùn mí nínú ẹ̀ ń pa mí lẹ́rìn nínú WhatsApp group lórí péjì Facebook ẹ̀ ń pa mí lẹ́rìn ẹ jẹ́ bàbá fún mi ẹ jẹ́ ọkọ fún mi ẹ jẹ́ ọ̀rẹ́ fún mi ẹ jẹ́ alábàágbé fún mi ẹ ní mọ̀kòrò lórúkọ Jésù. Prince Prince bye Prince. Hello ma. Bye.

ọba tó jẹ́ kí ó sú wa tó yẹ kó rẹwà ah, nítorí wíwú sábàrí jọ yẹ sọ yẹn. <laughs> Ah, ọlọ́run kí ni mo fẹ́ gbé fún ẹ ah ọlọ́run ṣé o <laughs> ah, network. Thank kan. táwọn nẹ́tíwọ́ọ̀kì grace o. a ah. ní progress. amen. inú wa dùn pọ̀pọ̀. inú wa dùn. olùwé ṣé o olùwé ṣé o olùwé ṣé o. in fact even last week ni mr warejo yìí sọ pé ah kí ló ń ṣẹlẹ̀ ṣé rò pé máa yí ṣe gbogbo ṣe mistake báyìí ọlọ́run ló ṣe ọlọ́run bá dẹ̀ ti dé. ó ti dé nìyẹn ni bẹ́ẹ̀ ni. ọlọ́run bá ti dé ó ń rà pàrọ̀ gbogbo nǹkan tí yóò bá ń ṣe ah akọ máa bọ́ sí náà ni so really thank God really thank God ìdí hmm. máa dùn gan gan gan gan gan. Ah! olùwò ah, ṣe o bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan ọlájọ bẹ̀rẹ̀ tí wọ́n ti gba àdúpẹ́ lọ́wọ́ lọ́rùn pé àwọn akadúró náà ojú òtù wa by the grace of God àní ta kú síbi náà a máa mú forward ní. àmì àgòṣí ẹ my money Oh. Hey owó my money o monetization rí o ẹ mo máa wọ tajọ máa jẹ o ó dẹ̀ ṣe ló ń ta mí gọ̀ọ̀gàn ẹ o máa ta mí gọ̀ọ̀gàn bí ẹ nímú tí olówó ńlá gẹ̀gẹ́ ó ti sọ sọ̀sọ̀sọ̀sọ̀ ó ti sọ. ó wọ́n ti celebration ó wọ́n ti. tí a kè tí a kè less than a month. ọlọ́run ọba less than a month. god ẹ̀yin nìkan ni ẹ̀yin nìkan ni ọlọ́run nìkan ni. ọlọ́run ò bẹ́ẹ̀ ni a ọlọ́run ṣe o how i wish bẹ́ẹ̀ lè rí mi inú mi ń dùn inú mi ń dùn ọgbọ́n ọba ń gbọ́ inú mi kàn ń dùn ni ah god ah èmi ló yé èmi ló yé èmi ló yé èmi ni mo lè sọ bó ṣe rí ìrìn àjò yẹn no be easy journey o i swear. <laughs> ah prince ẹ ṣé gan mo dúpẹ́ o ẹ ṣé gan ẹ fún àdúrótì ẹ jẹ́ kó sún yín ẹ jẹ́ kó rẹ̀ yín nígbà kọ̀ọ̀kan ẹ ṣé gan mo dúpẹ́ bí mi tiẹ̀ yọjú sí whatsapp ẹ ṣáà wà bẹ́ẹ̀ ẹ ṣáà dìbẹ̀ mú ẹ ṣé gan mo dúpẹ́ mo dúpẹ́ mo mọ̀ ọ́ lóore o.